محمد بن عبد الله وعلى آله وصحبه السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب الصداق ní agbọn bí àfọ onítìrọ fẹ́ ṣàlàyé fún wa nípa ọsọdà ọsọdà kù náà ni owó àbí tó lè já sówó ilé láti lè bá a jẹ́ ẹni tí ó jẹ́ ẹ̀rí òdodo sí wípé ó wu ọkùnrin yìí láti fẹ́ obìnrin yìí gẹ́gẹ́ bí ìyàwó. tí wọ́n sọ ikú ní ṣe pẹ̀lú as látara as ìní sadaq ìlú ti wá. yóò tọ́ka sí ìlú òdodo nínú obìnrin yìí wù ọ́ láti fẹ́. wọ́n á ní sọ́dọ̀ ó láwọn orúkọ oríṣiríṣi tó máa ń pè é sọ́dọ̀ ọkùn wàmẹ́rún nẹ́fìlẹ́tọ̀n wàfẹ̀rìyẹ̀bọ̀tọ̀n ṣìdáhùn wàẹ́jọ̀rọ̀n tó màá kúrò nàcàlẹ́ ẹ̀kọ́ gbogbo àwọn orúkọ yìí mẹ́jọ. èyí tá a bá pàdé nínú ẹ̀ káma pé nǹkan ẹyọkan náà nágbà lérò pẹ̀lú rẹ̀ ó náà ní sọdá wọ́n lè ní sọdá wọ́n lè gbé ní mahram wọ́n lè gbé ní lè ní wọ́n lè gbé ní sáájú kẹsì islam tó dé lẹ́ẹ̀kan bá róbìnrin tó sọ fún fẹ́fẹ́ kìí ṣe obìnrin ni wọ́n máa ń fún ní sọ̀dá àkùlé tí ó lè kún lónìí ṣùgbọ́n àwọn bàbá rẹ̀ àwọn ni wọ́n ní sọ̀dá sáájú kẹsì islam tó dé bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam wà á tún nìṣẹ́ ọ̀sọ̀dùkọ̀ọ̀dì ẹ̀nà nàkìlà ẹgbẹ́ àwọn obìnrin ní sọ̀dá pé wọn atọ́jẹ́ ti wọn òun ló fẹ́ lọ́lé ọkọ òun ló lẹ́tọ̀ọ́ láti gbowó dáńfẹ́ ń ṣe àmì pé a nífẹ̀ẹ́ rẹ̀ afẹ́fẹ́ níyàwó torí ẹ̀ la sọ pé sọdẹ́ akọ̀ ńlá máa pè é tẹ bá dàá pè ní ti Yorùbá pé sọdẹ́ àpè kòkòrò ṣùgbọ́n owó orí àmàbí tó ti wá. nínú àṣà àwọn Yorùbá làwọn ti máa gba owó orí wọlé ẹ̀kẹ́ ṣẹ̀ríà Islam sọ pé kí láì máa ta sọdẹ́ àpè wàhálà yìí téèyàn bá fẹ́ yàwó rí tó wá jẹ́ kówó tẹ san níjọ́ yẹn owó orí ni wọ́n pè ẹ gbàgbọ́ ẹ sì san sọ̀dá àpọ̀ ẹ san sọ̀dá àpọ̀ nìyí nítorí pé àṣà level lówó orí islamic level oníkíni sọ̀dá àpọ̀ tó mà ìgbà tí wọ́n fẹ́ jọkọ fún yàwó yìí is based on culture níṣẹ́ ló fẹ́ jẹ́ ọkọ fún bìnnà àlàálẹ̀ oṣooṣe islamiyẹ lórí àwọn àpilẹ̀ ti fà lórí ẹ̀sọ́dá àpilẹ̀ àwọn ilé ìjẹba ẹ sì mà wípé àwọn mùsùlùmí o níbikíbi wọn bá gbé wà nílé ayé kò lè ṣẹlẹ̀ ike kọ́ adé kọ́ afọmọ lọ́pọ̀ lábẹ́ pé ànígbà kankan àfi tó dùn bá ń dà wọ́n láàmú. nítorí pé ànígbà kankan gan kìí ṣe pé bàbá yẹn ni wọ́n ní kó gbà kìí ṣe pé ìyá ni wọ́n ní kó gbà kìí ṣe àwọn ẹni tó ti ṣe àgbàtọ́ ọmọ láti kékeré nígbà tí ó wà lọ́yọ̀ ọkọ ni wọ́n ní kó gbà bí ìbá ṣe wí pé ọmọ náà dandan lọ́lẹ̀ tọ̀sùn wò eléyìí tó ba ìgbéyàwó kan tí máa ń pè níyàwó sàrà tó bàjẹ́ torí pé àgbọ́yé ìyàwó sàrà ni ọmọ dáàbí lọ́kọ láì gbà kọ́bọ̀ lórí ẹ̀. wọ́n kàn wá ọmọ wa sọ́dọ̀ rẹ̀ pétọ́ àfi fún ọ̀nà ọba àtúntò tó bẹ̀rẹ̀ tó lòun ti wá máa ń déyàwó kẹ́ni tó wọn nífẹ̀ẹ́ sí àlọ́ lọ́pàá wọn àti nígbà kọ́bọ̀ eléyàn Islam faramọ́ Islam ọgbà kẹ́ni bọ́dì kó fẹ́yàwó lábẹ́ páàní sàn kankan Islam faramọ́ torí ẹ ẹsùn obìnrin ní sọdá àpò. tẹ̀rí sọ̀dá àfihàn kò bá kéré kò bá bá fi ìtumọ̀ ńlá sí lára lọ́nà tó ṣe é gbé tí sọ̀dá àfihàn tó bá ti lè tẹ obìnrin lọ́wọ́ yóò ní ìtumọ̀ tó ga lọ́kàn àti nínú ìgbésí ayé máa ẹ sì rọra kó fifty thousand rẹ̀ ní ọjọ́ ìyàwó ẹnìkan ò ní sọ báwọn yẹn pé tẹkibí yẹ láti máa ṣe yorùbá lẹ́nu àmọ́ tó bá sọ pé sọdá àpèrè ń yé báyìí ẹ kàn gbọ́ lẹ́nu àwọn yẹn ọlọ́ọ̀bọ̀ torí pé àánú ṣe wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń fẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sá sọdá àpè wọn fún wọn lóyún èmi ti lo more than twenty years nílé ọkọ tó wọn sọ sọdá àbẹ̀rẹ̀ ni wọ́n sì rí ti ẹgbà láì àbọ̀ dúpẹ́ o àbọ̀ ọ̀yọ́ tó o wá bí àwọn ẹni tẹ́ sábùsì ẹ rí i pé tó máa sọ pé ọkọ tó fẹ́yàwó òun àtìyàwó rẹ̀ wọ́n jọ ní àsọyípọ̀ lórí sọ̀dá àti rẹ̀ abala abẹ́ẹ̀dá sílẹ̀ àwọn ètò bá ti ní ìrírí ìlà ìlú ọmọ sí wọn ọkùnrin láti rí ìyàwó tán ó lè sọ pé owó ló ń jẹ ìyá rẹ̀ tó lọ wọn rọọṣì ẹnu ẹ tó bá tún béèrè owó àìmọye tá a ṣe tọ̀pọ̀lọpọ̀ ọmọlúwàbí wọn ó máa ń bẹ̀rẹ̀ nígbà tí wọn máa ń wá obìnrin yóò tún ta jọ tán bá fobìnrin fún mi ìgbà náà ni wọn á sì fáìlì kọ dára lọ tí tọmọta ni ẹ ọ̀fẹ́ ọmọbìnrin kan àwọn méjèèjì jọjọ ọmọ skóòlù tọdún kìíní tọdún kejì ọba ló ń kọ ọmọbìnrin sílẹ̀ wọn fẹ́ mọ́ àtọ́fẹ́kọ̀ọ́ ọmọ ọlọ́mọ ṣe pálímẹ̀ntì ọmọbìnrin wa ní bẹ́ẹ̀ bá fẹ́ mi mọ́ sọdá àfitẹ ẹlẹ́fun mi bẹ́ẹ̀ ti dàpọ̀ rẹ̀ bá mọ́ ẹ ní kọlọ̀ pẹ́jọ́ á ah, ńlá ni sọdáàtì kọ́ sọ̀tọ̀ sọdáàtì sọ̀tọ̀ ó sì kọ́ lẹ̀. àtọ́fẹ́ lọ́wọ́ àsìkò tó kù fún ti parí skul tó ti parí skul báyìí tó lọ́wọ́ fẹ́ mọ́. àwọn òbí sì wo tọ́lọ̀ mọ́ lára tó sì ń bẹ lẹ́nu kẹ́ńkẹ́kọ̀ọ́ ó lè má dì nù tó lè fi sọ̀tọ̀ sọdáàtì lóòótọ́ ọ̀ máa sá fún ìyàwó rẹ̀ tọ́ba kínú bẹ bẹ́ẹ̀ náà ti mọ lábẹ́ òfin ọlọ tí wọn bá fẹ́ yàwó tó wá ní lẹ́mìí pé iye ìgbà báyìí ni ó ṣe tó wọn fi kọ ọ lẹ wọn sọ pé ìgbésò gbọdọdọ náà dáhùn lọ́pọ̀ yìí nítorí tá a bá lọ mọ lódodo tó sọ jáde pé iye ìgbà báyìí ni ó wọn fi kọ lẹ ìgbéyàwó yìí ò ní tètè torí pé ìyàwó àwọn ṣí àlọ. ìsànkìlì nikahul mut'ah a'udhu billahi. ìrọ̀lẹ́ fún wa hadithi alákòókò lónìí alhadithu sadisu wasittun alhadithu asadisu wasittun wa tis'umi'a. عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم أنه أعتق صفية وجعل عتقها صداقها متفق عليه قال النبي محمد صلى الله عليه وآله وسلم ọbọkùnrin ẹrú لون صفية sọfíyà sọfíyà النبي صلى الله عليه وسلم بنت حيي

onáni ibnu abil haqiqo àbí ibnu abil huqayqo ọ̀kanu méjèèjì wọ́n pa lọ́jọ́ ogun Khaybar torí pé kèfèrí ni ọkọ kèfèrí náà níyàwó ń gbà yẹn ọkọ wa bá ogun yìí ọba lọ wọ́n wá mú sọ̀fíyà sínú àwọn ẹrúgun ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ó yà sọ́tọ̀ ànábì bọ́ okùn ẹrú kúrò lọ́rùn ẹ̀ torí pé gbogbo obìnrin gbogbo ọmọdé tá a bá ti mú lógun wọ́n ti di automatic slaves wọ́n enslave wọn ni automatically ọ̀rọ̀ pé báyà wọ́n lè ṣe kìnnìkan wọ́n lè fi wọ́n tún ṣe kìnnìkan wọ́n lè àfi wọ́n gba pààrọ̀ kan ṣẹlẹ̀ wọn ti dẹrú sọfíyà náà wà ń bẹnu àwọn ẹrú anabi sallallahu alaihi wasallam ń ya sọ́tọ̀ fúnra rẹ̀ ó sì bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ọwọ́ á fi bíbọ́ tó bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ṣe sọ̀dá àfi rẹ̀ ó di ìyàwó fanabi sallallahu alaihi wasallam. tọ́ àdìsí yìí ó ń tọ́ka sí wípé èèyàn lè fi bíbọ́ pọn ẹrú kúrò lọ́rùn obìnrin tó bá jẹ́rú èèyàn fi ṣe sọ̀dá àpè rẹ̀. ajá ikpe nínú tó lè di sọ̀dá àpè ó náà ní sísọ ẹrú di ọmọ sábà ti sọ ẹrú dọ́mọ eléyìí ti tó ní sọ̀dá àpè fún. eléyìí ni ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ ṣe ẹrú tá a bá ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ wàdáwà lánìyàn pàfẹ́fẹ́ okùn ẹrú tá a bọ́ lọ́rùn rẹ̀ ní sọ̀dáàkì rẹ̀ léde kúkúrú òní sọ̀dáàkì rẹ̀ léde kúkúrú nínú wọn ni imaamu Ahmad ibn Hanbal ló ṣùgbọ́n àwọn olùmẹ̀sì islam tó pọ̀ jù àwọn sọ pé rárá kò tọ́ bẹ́ẹ̀ abọ́kan ẹrú kúrò lọ́rùn ẹrú kò tó láti sọ di sọ̀dáàkì rẹ̀. àwọn olùmọ̀ọ́ sọ pé àdìsí tẹ kà nípa sọ̀fíyà yìí kò tọ́ka sí ní tẹ fẹ́. wọ́n ní sẹ́lẹ̀ anábì sallallahu alaihi wasallam lọ́bọ̀pẹ̀ ẹrú kúrò lọ́rùn rẹ̀ pẹ̀lú májẹ̀mú kó wọn fẹ̀. torí ẹ ó ti wá dọ̀ra yẹn lórí Sọfíyà kó kọ́ sanwó kọ́ sanwó ara rẹ̀ fún anábì sallallahu alaihi wasallam owó ara rẹ̀ tí wọ́n bọ́kùn ọkùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ yọ̀ sàn a sì ti máa yẹ tó lè jẹ́ ànábì sallallahu alaihi wasallam fi fẹ́ ẹ̀. tilẹ̀ jẹ́ pé gbogbo àwáwí lásán náà torí pé rìwáyà ti wà nù sahih muslim tó fi hàn pé rárá o anabi sallallahu alayhi wa sallam ọfẹ lẹ́yìn tó ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ wa ja'ala 'itqaha sadaqaha anabi ṣe bíbọ́ kan ẹrú kúrò lọ́rùn rẹ̀ ní sọdáàkì rẹ̀ so àdìsí ó tọ́ka sí wípé obìnrin tó bá jẹ́rú lọ́dọ̀ èèyàn èèyàn lè sọ́dọ̀mìnira kí sí sọ́dọ̀mìnira nǹkan máa jẹ́ sọdáàkì rẹ̀ èèyàn fẹ́ owó tí ó san fún yàn kó tó di kóró mìnira yọmọ ajá sí sọdáàkì rẹ̀. ilé ìjọba. sanabi sallallahu alaihi wa sallam Safiya bint Huyay bọ́nà Akhtab nínú àwọn àrọ́mọdọ́mọ Harun ọmọ Imran ẹ̀gbọ́n anabi Musa aleyhi salam àbí aleyhi masalatu salam. láì gbọ́rọ̀ tiẹ̀ náà. bí ọ̀rọ̀ àwọn púpọ̀ nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam náà ni níbi kìí sọmọgé abilékọ lò náà sọ ànábì sallallahu alaihi wasallam ọ̀fẹ́ yéésẹ torí kó bá kúndùn obìnrin yéésẹ torí kó bá lójú kòkòrò ṣùgbọ́n àwọn obìnrin wọ̀nyí ọlọ́run padà lò wọ́n sábà táwọn táwọn èèyàn wọn fi gba islam ó dàbí ìwọ náà ni tó bá jẹ́ pé ọba máa ń kó búrẹ́dì wọlé látàkùrẹ́ gbogbo èèyàn wá gba sí búrẹ́dì rẹ àfi tàwọn agbọn abìkan àfàwọn agbọn abìkan ni ọgbà ti búrẹ́dì rẹ̀ ọwọ́ àlọ́ fi ọmọ kan láàrin ìyàwó tó fẹ́ láàrin wọn búrẹ́dì rẹ̀ ọ̀tà àbí òmìta lọ́tà búrẹ́dì dànù búrẹ́dì ànáwá rẹ̀ kọ̀rọ̀kọ̀yé báwo wà ní ìlà tí èsèké búrẹ́dì láti àbí bọ́tà. ó ju gbogbo ẹ̀ lọ. torí ẹ̀ ló ti jẹ́ pé nínú àwọn nǹkan tó rọrùn láti tètè dá àwà òun náà ni kó láàrin rẹ àtàwọn tó máa olùkọ́ni lẹ́kọ̀ọ́ sẹ́ni tí ń kọ́ lọ́dọ̀ rẹ̀ bá já sí àjọṣepọ̀ àná wa ni àjọṣepọ̀ ọ̀rẹ́ ọmọ wa ni àjọṣepọ̀ kọ́dà ó tún fi lu wọn lé wa akọ́lé sàárín wa gbogbo àwọn nǹkan báyẹn yìí máa jẹ́ kọ́rọ̀ èèyàn ta láàrin àwọn ẹni tí wòye sara wọn tó fẹ́ pè wọn kéde nǹkan tó gbé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tánà ti sọ̀rọ̀ báyìí tó là fẹ́ bẹ́ẹ̀ nítorí látàrí tiwọn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ń wọ wọn wọ islam nínú àwọn èèyàn wọn. bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé wọn náà tó gbé lọ sí ti súnà àwọn aráàlú kan wá wà tó jẹ́ pé àwọn kórìíra súnà dọ̀bà wọ́n fẹ́ gbọ́n kankan pé ń jẹ́ súnà. Ọwa strọ́gù strọ́gù títí ofufe fi ọmọ àwọn kan dájú ni pé ọmọ wọn tó fẹ́ yàwó yìí yóò jẹ sábàbí tí súnà fi rọra ráàyè wọbẹ nítorí pé tó kéde pọ̀npọ̀ á na dá lẹ́kọ̀ọ́ tó

tí àwọn náà bá ń plé irú jókà báyẹn ìgbẹ́jẹ́ ń fẹ́yàwó láàrin àwọn èèyàn yìí látàrí bí mo fi ọmọ láàrin wọn dáwà yàn yóò ráyè tó kù bọ̀ báyà inshàlá kò sí tó burú bí ọ dáa púpọ̀ ṣùgbọ́n kọ̀ǹdíṣàn méjì wá wà kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ ọ̀gbọ́dọ̀ fẹ́ ju tọ́lọ̀ ní kọ̀ọ̀fẹ́ lọ. wọ́n á sọ pé al warasatul الأنبياء wọ́n jogún ànábì في wọ́n fẹ́ nàmbà five wọ́n fẹ́ nàmbà six nàmbà seven eight nine olóbìdú ànábì ni ọ̀tẹ̀ balẹ̀ wọ́n sọ ara rẹ̀ níbi ìwà burúkú ẹlòmíì lórúkọ péńpépé lọ síbi súnà yìí wọ́n ń ká àwọn nǹkan burúkú mọ́ wọn lọ́wọ́ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ obìn òṣòbìn bí ẹni tẹ́sí mọ̀ pé ìyàwó rẹ̀ ó ti pé mẹ́ta ó tún wá lọ propose àwọn obìnrin méjì at the time lọ́dọ̀ àwọn òbí wọn two plus three ṣé ọlọ́run gbà kẹfẹ́ fàáyì tọ́ àrí ìwísì ẹ bá sọ pé akọ̀rọ̀kọ̀ tẹ bá fi méjì kún mẹ́ta olódì mẹ́rin ah, mẹ́ta tá a bá fi kún méjì bàbá ẹ já kàpọ̀ ẹni méjì ẹ̀ta ẹ̀rin àápà méjì pọ̀ sọ́kàn ẹ̀rin àrùn nù. ọlọ́run mọ̀ sí o ọ̀dà ẹ sá máa dàn tó bá ní gbogbo yín dọ̀tà nítorí pé sọ fún mi pé má tẹfẹ̀ nù á sì máa wọ̀ tọ́ tẹfẹ̀ nù rẹ máa rọ ẹlòmíì ìyàwó rẹ ti pé mẹ́rin nítorí ẹlòmíì sì burú bàjẹ́ gbàtí mẹ́ta wà ní ní ń wá méjì àti táì nítorí ẹsẹ léde kúkúrú ni pé yọ kọ ọ̀kan lẹ̀ tí méjì bá tún kún méjì ó di mélòó èdè mẹ́rin ṣé ìwọ náà fẹ́rù rẹ̀ fún mami àwọn fẹ́rù rẹ̀ fáǹtì rẹ̀ àwọn fẹ́rù rẹ̀ fábùrò rẹ̀ dèbò ọfẹ rú rẹ fáwọn ọmọ rẹ tọrọ ma náà lẹ́yìn náà ń bí kalẹ̀ ẹ náà ìtẹ̀yìn náà ń ṣe sẹlómi ẹ jẹ́ kí wọ́n fi lọ àwọn ọmọ yín wò ó dàbí bàbá tó sọ pé wọ gbogbo àwọn mistake tó kà kalẹ̀ fọmọ mi ti lọ́dọ̀ rẹ yẹn irú rẹ gángan níyà rẹ náà ti mo sì kọ́ ọ lẹ̀ àmọ́ tí wọ́n bá kọ́ ọmọ mi lẹ̀ máa bínú sí ọ àhà tòun dé àbòsí kọ́ ẹ̀yọ́ à torí di eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́ títí wọn náà ṣe síyàwó rẹ̀ náà la sọ pé ó lójú ẹ tó lè tà mí bẹ́ẹ̀ ṣe ń ṣe síyàwó yín ní kọ́lọ̀ ń jẹ́ káwọn ọkọ ọmọ ẹ̀yìn ọmọ wọn mélòó ló lè tà mí kálukó pé àwọn ṣàdùn àná pé ọ̀pọ̀lọpọ̀ ka sọra fẹ́ ju ńtọlọ ní kásẹlẹ ẹlẹ́kejì rẹ ẹni pé tó máa tẹ̀ ń fẹ́ wọn ó jẹ́ sábàbí àti àwọn èèyàn wọn sí fún wá ẹni tá a fẹ́ lo fífẹ́ rẹ̀ lójú ọ̀nà àti ráwọn èèyàn rẹ̀ pèsè sìn a gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú rẹ̀ là ń jẹ a gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú rẹ̀ iná ló ṣe gbé ọ̀kan ọ̀bá kan torí pé yóò lọ sọ fáwọn èèyàn náà ah, ti bàbá tó wí àfọ ẹnu rẹ̀ ìwọ yìí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yẹn lọ́sọ bá ṣe dáadáa sí wọn tọ́wọ́ adébí kọ́ fẹ́ pe àwọn èèyàn rẹ̀ sí ní tí wọ́n gbàgbọ́ tí mú ọ sí dáadáa wọn àti gbá dáadáa yẹn kò ní sọ̀rọ̀ eléyìí ọjẹ́ nínú ẹ̀kọ́ tá a lè rí kọ́ lára fífẹ́ dáná bí sọ̀rọ̀ bá àdúgbò náà tó fẹ́ àwọn obìnrin tó pọ̀ tọ wọ́n fi sọdá àpè wọ́n fi bí fọkùn lọ́rùn lọ́rùn sọfíyà bint Huyay bọnà ọkọọdẹ wọ́n fi ṣe kí ni fún sọdá àpè rẹ̀ ẹni tó sì fara máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ a sọ pé imam ahmed ibn hanbal àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n bẹ́ẹ̀ ti dáná pé kìnìkìnì kìí ṣe okùn ẹrú tí wọ́n bọ́ kó lọ́rùn rẹ̀ wọ́n ti ṣe sọdá àpè rẹ̀. ṣùgbọ́n adúgbò fọlọ́ àdéhùn mi tún sọ gbangba wálé à bàbá tó. àdéhùn tó tẹ̀lé lẹ́yìn wọn lọ́tọ̀dọ̀ àbí sẹ́lẹ̀mẹ́ ibn abdulrahman ọkọ umusalama salama alákọ̀ọ́kọ́ sẹ́wọ̀n pé salama salama ń pè ní ìyá rẹ̀ ọmọ ẹlòmíì nìgbésọ́mọ anabi wa muhammad sọ́hábí ńlá lónà wọ́n bẹ́ẹ̀ náà tó ṣe hijira lọ sí habasha ó ní mo bi aisha léèrè ìyàwó anabi muhammad sallallahu alayhi wa sallam kam kana sadaqu rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam èló gan la anabi máa san sọdá èló gan la máa san sọdá qalat. كان صداقه لأزواجه اثنتي عشرة أوقية ونجح wọ́n ní iye sọ̀dáàkì ánàbì sallallahu alaihi wasallam tó máa ń san fáwọn ìyàwó rẹ̀ ìwọ̀n méjìlá ó lé ìwọ̀n méjìlá ó lé ẹni máa san fún àwọn ìyàwó rẹ̀ ní sọ̀dáàkì ìwọ̀n méjì ló lé yẹn ìyẹn ti fàdákà Aisha wa ní tí ọmọ ti ń jẹ́ anasha ó ní mo dáhùn pé èmi ò máa wò ọwọ́ ni nisfu awqiya ìdajì awqiya ajẹ́ pé awqiya ìwọ̀n méjì láàbọ̀ anabi sallallahu alaihi wa sallam ló máa ń san fáwọn ìyàwó rẹ̀ ìwọ̀n méjìlá àbọ̀ yẹn ó wá jẹ́ five hundred dirham five hundred divided by twelve by five kí ni ó fọ twelve by five á divide five hundred lórí ẹ̀. Now, eight eight and half so it's ṣe déédéé báyìí five hundred divided by twelve by five. Now. Now. Ah ah. Ah ah. I'm a pure mathematician. five hundred divided by twelve by five. sọ ní eight point eight point adàzẹ sọ̀rọ̀ nígbà táwọn fi ọ mathematician wọn dáhùn. Thank you. pọ́ọ̀tì pọ́ọ̀tì mi àjẹ́ pé ọ́kìyà kan ọjọ́ forty dirham five hundred divided by twelve point five equals to forty. Hmm? kí lẹ́yìn sọ? náà ọkàn mi ti ṣe mo fi ṣe mo wì gẹ́tù mọ̀ nsọ náà nìyẹn five hundred divided by twelve point five. tọ́ torí pé nínú fúkú gẹ́gẹ́ tí máa ń sírò aukiyam títí wọ́n fi sọ pé ẹ̀gbà wọ́n máa ń sọ pé aukiyam kan jẹ́ forty dirham tẹ́bá wá san twelve point five aukiya obìnrin kan nínú sílvà á fún wa ní kíni five hundred dirham wọ́n ní iye sọ̀dá àpèdá nàbí máa ń san fáwọn ìyàwó rẹ̀ tẹ́bá gbé sábẹ̀ sírò lónìí. sámà wulẹ̀ zero rẹ̀ bá ọlọ́bi two hundred and fifty naira èló lẹ́yìn sàn ẹ̀rí sẹ́lẹ̀ gba afẹ́fẹ́ yà ó wọ́n á máa fi ẹ́ ẹ̀dá ń fúnlẹ̀ máa wọ̀ èèyàn ẹ́ dágbára àwọn èèyàn ká ọkẹ́ sọ pé sọdá àfihàn ń fẹ́ fún ní five thousand ẹ̀yin sẹ́wọ̀n kó náà ló sọ pé bí sọ̀dá àti obìnrin bá ti kéré sí ẹnikẹ́ni ìbùkún ọ̀pọ̀ ńbẹ kíkéré rẹ̀ ọ̀dọ̀ anábì náà láti máa mọ̀ àbí ká máa lọ sí ìdùsùn náà bẹ̀rẹ̀ mọ́. lẹ́sìn bàtà dàbí sọ̀rọ̀ náà sí là máa ń sẹ́ńtò equivalent two hundred and fifty thousand. ẹ̀yin kọ́ bàbá twenty. láti dọ́gba bí omi pé tí wọ́n fara mọ́ ó lọ́wọ́ fara mọ́ yẹ lọ́yẹ kọ́ fa èlò ní twenty thousand ẹ̀yin náà kí twenty thousand lè ọkọ wa náà fi two thousand lọ́yẹ wọ́n gbà lọ́yẹ kọ́ gbà lọ́yẹ kọ́ gbà torí pé àwọn wọn sùn ẹ̀wọ̀n wọn kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ nínú àwọn obìnrin yẹn ó lè máa sọ pé òun fẹ́ ṣe kólọ̀ torí pé ọ̀rọ̀ ní ti tọrọ obìnrin yóò gbọ́ òun fẹ́ ṣe má ó kéjọ́ tó bá lòun fẹ́ bọ̀ ọ̀dà five thousand péré lọ san sẹ́wọ̀n ká ti dàlú ọláyà fún mi ṣe má yóò yí sí àbí ní yí sí yóò yí sí ṣé mo sọ fún yín. nípa obìnrin kan tí ń wá pé kọ́kọ́ kó wọn bọ̀ dànù ìwádìí wa fi hàn pé one thousand lọ́kọ́ wọ́n fi one thousand di ọkọ ká gbogbo ibi tó bá ti mọ̀ kọ́kọ́ wà yọ lọ bẹ̀ torí kọ́fẹ́ dìlíbà one thousand yìí fún ok báwo ni tó bá jẹ́ hundred thousand ṣé àti gbogbo ilé wọn ó ti kìlọ̀ fún tí ẹnìkan ní ọ̀dà ọwọ́ amú one thousand yẹn tọ́ba tí wàá rí ọkọ̀ láàrin àwọn èèyàn yọkàn sọ one thousand ìfẹ́ kọ́ kọ́ kan aṣọ ọkọ mo ti fún ọ lówó rẹ mi ṣe máa kólọ̀ ọkọ náà ètò tó ń bá tiri òun ọ̀tà lọ́gàlùkù ti máa ń dájọ́ sí fúnra wọn àwọn èèyàn kẹ̀rí pé lẹ́hà kan lẹ́hà yorùbá lẹ́hùn fà ilẹ̀ ń pè wọ́n tó ọkẹ̀rí pé lẹ́hà kan ilé ustaadu kan o so ó ti fẹ́ fún ní one thousand ustaadu ta a máa fún yàn lóyún yẹn máa gba ọ̀ràn lélẹ̀ títí o náà fi wá rí orí fi rí chance yẹn jọ yẹn ọkàn sọ̀lù la o ti sọ̀lù la ọkọ bá lóun bá mú o kí ló mú sí tó o mú kó ọgbà tí ń fẹ́ ni àbó o mú pé kó ọmọ fowó ráyè kó wọ́n ọmọ bàá ráyè ọba ni ó mú kó wọ́n mọ̀ bàárà rè ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá mú kó wọ́n mọ̀ bàárà rè á jẹ́ pé kò sí ìrẹ́kọ́ lọ́rùn gbà à ń ràn lọ sódà igi yẹn ò ní segin ni kò ní bàjẹ́ by the time dé sọdá tí bá jẹ́rú àwọn owó tafẹ́rẹ́ ọ̀ àwọn obìnrin máa ń rọ̀rọ̀ kúrọ̀ síra àwọn ọlọ́pọ̀lọ́ láyè ó lè ní ọkọ rẹ kíní ṣe kíní kíní kíní gbé tí ó ti tóbi tẹ ti jáde ẹgbẹ ó ti lé lọ́dún mẹ́ta o tó sì ń bá a bí lákùnṣe kóló ẹni tí ó fi ọ wà lọba di pé ó kóló láìsí ẹ̀ka yóò jókòó ju yóò jókòó ju ìgbà sílẹ̀ ti máa lọ tí ò ní rẹ́ nìkan ti bá wò tó torí káde bá dínà àbúrò ẹ jẹ́ kí sọ̀dá kìí ọ̀rọ̀ àgbékẹ́lì lódodo àmọ̀ pé kò yẹ àmọ́ láti dé ìgbéyàwó yìí dáadáa kọ́ mọ́ bàtú. ìdínú òbí jẹ́ pé tówó tẹ fún bá rọra jọjú díẹ̀ àwọn òbí rẹ̀ tó kìlọ̀ gbà tó lò wọ́n kọ́ lẹ̀ tí wọ́n sì lọ fẹ́ lọ ìtọ́ ọ̀rẹ́ ti lé tó fún ọ. àwọn ọ̀rẹ́ ti máa san ọ̀sìn èlò bí kẹ́ fún seven hundred and fifty thousand ẹ mọ̀ pé gbogbo ara lè wà láìkọ̀ọ̀kan wá o eléyìí yọ ràn yín lọ́wọ́ ìgbéyàwó yẹn fi jó láwọn àlùmí àwọn aráàlú kan wọ́n lè sọ ká ti pàdé ìta kọ́ńkọ́ gba ọmọ àti máa ń fẹ́yàwó gba ọmọ àti máa ń lọlé ọkọ sọdá kí wọn gbọ́dọ̀ ju three thousand lọ. a ah, ọdọ àti pé wọn ọmọ ti sọ kọ́lá wọ́n sì kọ́ kó ní amúlòkù kó nídìí ká ẹ̀sìn sọ́dá tì í. eléyẹn ní sara rẹ̀ sákẹ́kọ̀ọ́ látara nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam five hundred dirham. فهذا صداق رسول الله صلى الله عليه وسلم بأزواجه. إليه صداق كان النبي فهو يا وين. tọ́ ọlọ́run ràn wá náà lọ́wọ́ sẹ́yìn máa ń gbé àwọn obìnrin kan wà tàbí ìdí àdìmọ́ mùsùlùmí ó jáde níbi tí wọ́n ti ń pèsè ìyàwó yẹn bí yorùbá lẹ́sìn yẹn tó pariwo wọ́n á sọ pé sọ́dà fi rẹ̀ ní ten thousand ti délé wọn pọ̀ nǹkan rẹ̀ lé lọ́wọ́. ọ̀dà nísìnyí mi kó ten thousand kalẹ̀ bàdìjà àti wọn ti sọ láti ten thousand wọn kẹ̀tọ́ lọ gbé tirẹ̀ kan wá ní wọn kó olùkọ́ sẹ́gbẹ̀tì wọn kó gàrí sẹ́gbẹ̀tì wọn tún gé su sẹ́gbẹ̀tì wọ́n tún fi abẹ́rẹ́ ìránṣọ tẹ́gẹ̀ẹ́ wọ́n tún fi àmì máṣíìnì sẹ́wọ́n ṣe lẹ́sìn wọ́n tún fi tẹ́gẹ̀ẹ́ wọ́n tún fi síbi tẹ́gẹ̀ẹ́ wọn fi bọ́ọ̀kù sẹ́gbẹ́ mi kí ló dé wọn lẹ sanwó kọmọ kàrò ẹ sanwó kọmọ bàtẹ ẹ sanwó kọmọ sọ̀rọ̀ ẹ ẹyin òrírọ ẹ ẹ tó bá jẹ kó òbí náà ni wọn kó gbogbo ẹ abẹ kí láti fi abẹ sọdá ẹ lẹsẹ àwọn Yorùbá náà sanwó tọpọ ẹ Yorùbá. e bàbá rẹ sọ pé kò sùpọ́tì wà tẹ́lẹ̀ ní sùpọ́tì bàbá rẹ ti sọ pé ọ̀ra mọ́ọ̀lù kátọ̀ méjì tẹ́lẹ̀ wọ́n tún ní yàrá tó kọ́ ní àkàlè lọ fàgbọn mẹ́ta lórí gbá wọn là á dùn oyin ìjọba bá ìsìlámù lọ́rọ̀ àwọn gbogbo àwọn àkídà burúkú rọ̀ mọ́ nǹkan mi ò àádùn oyin abo adìẹ ewúrẹ́ ìrèké pétorí dúndùn dúndùn là ń bá di olóyin àbí ìjọba ti ra ewúrẹ́ abo bí wọ́n ti ń bí ma sí lọmọ náà máa fi bọ lọ ẹwà ẹwà ẹwà àwọn àkìdá kúkú abuadìẹ bá ti yé ti ń pamọ́ pé ọmọ ti yàn jẹ gbogbo àwọn àkìdá burúkú wọn lè kó bì pọtì kìnnì kan orógbó pọtì kìnnì kan kí ló ń bẹ̀rẹ̀ ṣe ó bì kìnnì dákùnrin abisikíìtì ti kò rè àwọn ọ̀dà ẹni nínú ká máa kó bì fún àyìn àti ká tó bisikíìtì fún owó lẹ́yìn fẹ́ ó fi kí ni tí gbogbo yín yọ pọ̀ gbogbo orú àwọn nǹkan yẹn tọ̀ọ̀rà tí wọn náà kó fún wa kíláàsì tọ́ọ̀bà fẹ́ fẹ́ yàtọ̀ ọmọ ara nǹkan fún yẹn owó rẹ̀ ń sàn ìrẹsì tóbi bá sọ pé òun fẹ́ sọ kó ló gbogbo ẹ̀ ni wọ́n náà sì rò lótótó nìyà àwọn ẹlẹ́mìí ní kẹrù wa gbogbo ẹ̀ lẹ́kọ́ wa ó rí pọ̀ ọ̀nà more than three hundred thousand lórí nítorí ní kókó wa àwa náà san owó dà ní ìṣeré náà èlò la kó ohun two hundred and kìíní àwọn kéré ní ọgbẹ owó tẹlómi náà nání ẹ wọ́n lọ àti bẹ́ẹ̀ náà tún ni wọ́n ti lè ní aṣọ ọ̀gá mélòó lọ́ra wọ́n lè sọ àǹkárá mẹ́ta léèsì mẹ́ta gíní mẹ́ta jàkáàdì mẹ́ta wa àmẹ́ta mẹ́ta mẹ́ta gbogbo ẹ ló sì rò fún tó bá lóun fẹ́ ṣe kóló kọ́mọ́ ten thousand ló ten thousand kí gbogbo àwọn eléyìí mọ́lọ́kọ́ ni mo rò pé yé a so gbogbo eléyìí sọ yẹ kó nà wà bẹ́ẹ̀ sí o wọ́n tún lè ní bàtà lórí sírìsì lọ́fíńdà lórí sírìsì ẹ̀ tó rẹ̀ kọ́ máa ronú dáadáa máa rò pé tó kàdí kọ́ fẹ́ ṣe kóló just give five thousand and go go where so ìwọ náà fúnra ara rẹ náà ló ronú ìwọ náà má yà hùn nítorí ọ̀fẹ́ yà wò torípé lómi náà ní ìṣe ọ̀dájú burúkú ìyàwó sápá wà ní òun ò sì lẹ́rù kankan tó fi pàdé rẹ̀ ìyàwó mi ọmọ wa fẹjọ́ sùn ọmọ sọ pé ó ní bí ọdún mẹ́ta lé rẹ̀ wùkan mò ń gbé ká wọ́n níjẹ́ wùkan lọ láyé rẹ̀ ni èyí tí mo mú wá rẹ̀ ni. ìwọ yẹ kó sànù rẹ̀ kó ọ̀rọ̀ àwọn nǹkan yẹn fún un so that tó bá di lọ́la tó bá ń ronú kó ń lọ èyí ti aṣọ tiẹ̀ tó ọ̀rọ̀ àfún tó ti tẹ̀kítà ní ọlọ́kú jáde o èyí ti bàtà tó ti já dànù gbogbo ìta fún ẹ tó dáa tó dáa tó dáa rìtọ́nì ilé ìjẹ̀bù ẹbí wọn náà mọ wọn fún àtẹ̀bẹ́ mi náà lọ fẹ́ sákò lọ́dọ̀ mi eléyìí pàtàkì púpọ̀ tọ́ ilé ìjẹ́ bánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sì máa ṣe sàdáàkì àwọn ìyàwó rẹ̀. torí ẹ̀sìn bá fẹ́ gbọ́ súnà yìí kì í ṣe kí látòdì súnà lẹ́sìn máa gbọ́ yìí. bàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé àwọn obìnrin kí bá máa ń bá àwọn máa ń nígbéyàwó wọn máa ń ní kòkò tó jù fi náà wò fi tẹ̀ náà wò. ok a rí nínú àwọn aṣíwájú wa rere ẹjọ́ pé bàtà jáláwọ̀ ló fi ṣe sọdá kí fún ìyàwó rẹ̀ ó sì tẹ́ lọ́rùn bíi slippers kò sí wàhálà tọba ti tóbi lọ́rùn ìwà ti pé táwa generalize ẹ kékeré ni ìlú wọn ń ta slippers dédì rẹ̀ ní ẹ máa fi ṣe sọdá sí la tọba wa pọpọpọpọ sẹrí òfin limit wọn ní sẹrí à òfin limit ṣe tó kéré jù òfin limit ṣe tó pọ̀ jù kọsọ ike títọ dà kí bá kéré ọgbọdọ kéré sí iye báyìí gbogbo ẹjọ máa ń kọ pé báyà kàlẹ́ndà gan sọdá kí tó kéré báyìí náà ti rí rí ẹhẹn àbí lọ́dọ̀ màlìkíyà wọn sọ pé sọdá kí tó kéré alhànàbíyà wọn sọ pé sọdá kí tó kéré wọn àlẹrìí nítorí pé àwọn sọ pé rúbọ̀rù dìínà rúbọ̀rù dìínà iye owó téèyàn ó jì tí wọn fi gé lọ́wọ́ torí ẹ̀ làwọn olùmọ̀sọ kékeré lọ pa kíkéni lọ́wọ́ papọ̀ mọ́gbéyàwó tí wọ́n máa gé nǹkan kan lára obìnrin tẹ́ ẹ bá fẹ́ wọn wọ́n gé nǹkan kan lára wọn àwọn náà sọ pé ìfẹ́yàwó yẹn ló jọ láǹfààní sábẹ́ rẹ̀ débò láǹfààní sábẹ́ rẹ̀ àmọ́ ẹni tó jalè ńkọ́ tí wọ́n láǹfààní tọwọ́ rẹ̀ ní àbá gé dànù tó wọ́n ní kéèyàn tó máa lù fà rẹ̀ tí ò wọn torí la sọ pé tọ́dọ́gba jù ni pé sọdáàkì tó kéré jù kò lónìí wa kódà one náírà ó lè fi fẹ́ yàwó but under condition ó jẹ́ pé ìyàwó yẹn fara mọ́ tí ò ní di lọ́la kó máa pa lọ tó náà bá lọ bí ìyàwó kan fọ́ fún fún ìyàwó hundred thousand ó sì ti gba one náírà lọ́dọ̀ rẹ̀ kọ́ gbọ́dọ̀ ronú kọ́ máa kọ́ kàjẹ́ o ṣe tí wọ́n fẹ́ lọ gbà sá àbí ètò oníkan bò ń ka alukurani tí wọ́n ti kọ́wọ́ pọ̀ ha bọ̀ lóhùn alimẹ̀ṣáwí ó ti tó ìwọ náà ti rọ aka mẹ̀ṣáwí fún o sì mú ìyàwó rẹ lọlé egberegbe egberegbe ẹ mọ̀ pé iye hmm. bá fẹ́ra wọn tẹ oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ gbogbo nǹkan á gbóná wọn á rò pé òun ní jókòó kalẹ̀ mọ́ ọkùnrin ti rí òun kọjá sísọ onímọ̀ fòfin ọlọ́run tẹ́lẹ̀ sórí sọdá àtijọ́ ọ̀sán wàá san lónìí ó ti rò kó tí sọdá àtijọ́ bá bẹ lọ́wọ́ wọn lọ fi bẹ́ẹ̀ sọdá àtijọ́ wàá sọdá àtiwọ̀ ni màá tù oníkẹ́ńkà wọ́n kọ̀ ha lọ́wọ́ Muhammad sọ̀tì alminshau mo ti bọ̀ ká mi ṣá wípọ̀ kò dẹ́ ibi mi wàá lọ bá sẹ torí ẹ ló ti jẹ pé aṣọ pé tóbìnrin bá ń sọ wípé kí ó kẹ lọ kà fún ọ ọdà máa kà fún ọ àmọ́ sọ yìí tó bá tó fẹ́ gbà nítorí ọjọ́ ọ̀la lẹ́yìn mọ̀ káwọn obìnrin kan wà tó jẹ́ pé lójú gbogbo yẹn ìgbà tó ń sọ pé sọdá àti tí wọ́n fún ní five thousand ṣé àwọn fara máa tó bá délé báyìí yọkàn lọ dájú yọkàn dúró yọkàn dúró burúkú tọkọ bá ní àtúntò ah, lẹsẹ ṣe máa jà náà bọ́m̀bì nípa bọ́m̀bù tó ti sọ sọdá ọmọ pẹpẹ yẹ lóru pọfẹ. Ah, èyí tá a san bọ́ọ̀lù bẹ̀rẹ̀ nìke gbáhángbó ló bí a jẹ sẹ́bà bẹ̀rẹ̀ new negotiation ẹ wọ láàyè wọ́n á sọ pé èlò wa lọ gbà àwọn bàbá màmá màmá o èlò lọ gbà à ní ìdẹ́gbà less than fifty agbára àtẹ̀mí ọ̀gá fifty ṣé n fọ́n tẹ̀ mí lè gbà ọ̀dà twelve à ọ̀dà rẹ̀ ẹ̀sẹ̀ lọ́ba máa fi kún five five five lọ́mọ tuntun ó sàkóbá di twenty ó lọ́ ọgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ má gbọ́ra rẹ̀ tí wọn náà máa wò kó orílẹ̀ yìí mú ọlọ́run ti two five wọ́n gbà sọ́sọ́dá ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbà. ẹ máa ń obìnrin wọn burú bàjẹ́ ni bàdí sáà ń jẹ sọ ikú kọ́kọ́ fi sọ̀dá àkẹ́kọ̀ọ́ wọ́n wá sọ pé òun fi ten thousand wọ́n sì san fifteen tẹ́lẹ̀ ìyàwó àwọn ìgbàgbé yóò wé máa wọ̀ ẹ́ wọ́n ti sọdún kìíní wọ́n ti sọdún kìíní ìjà wa bẹ́ẹ̀ lẹ̀ nínú ẹjọ́ tí ìyàwó yẹn rò ẹ rí i pé yọ sọnù rẹ̀ pé ten thousand tó sì lọ́wọ́ fi kó o sọ̀dá kò tí ì sádùn. Ah, alábòsí làwọn pín áà. Ah, ọkọ tiẹ̀ tó ọ̀fẹ́ kó làwọn ọkùnrin ti rájá lábòjì tó a sọ pé yẹn rádaràda kátàkátà làwọn òbí tí wọn náà ní torí délé ó túmọ̀ sí wípé sọdá kíyàn bá nàbí sallallahu alaihi wasallam ṣe máa ń sànù. àdìsí tó tẹ̀lé lẹ́yìn radiyallahu anhuma wọ́n ní nígbà tí anabi sallallahu alaihi wasallam tó fẹ́ Fatima sẹ́rí gbéyàwó sísọ ìgì ọ̀tọ̀ sọ̀dáàkì ọ̀tọ̀ tẹ́ bá fẹ́ yàwó ẹ̀ sàn sọ̀dáàkì àìsí ìsàn sọ̀dáàkì ò túmọ̀ sí pé ìgì tẹ́ so kò so ìgì so àmọ́ ọjà gbèsè sọ̀dáàkì. Ali bin Abi Talib radiyallahu anhu lamma tazawwaja. aliyu fatima gbàtí aliyu fẹ́ fatima ọmọ anabi muhammad sallallahu alayhi wa sallam bó a ní aliyu jẹ́ sànàbì bó ló ń jẹ́ sànàbì náà gan àti aliyu ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò. ìní ali àti anabi muhammed sallallahu alayhi wa sallam jẹ bàbá ali lẹ́gbọ́n bàbá anabi sallallahu alayhi wa sallam làbúrò ẹ̀gbọ́n àtàbúrò yìí sì jọ ọmọ ìyá kan náà bàbá kan náà torí Abu Talib òhun ó ní bàbá ali abdullah ó bàbá anabi muhammed. sallallahu alayhi wa sallam. Ali àti anabi sallallahu alayhi ọmọ ẹ̀gbọ́n àtàbúrò làwọn ẹ̀yin mọ̀ pé òfin ọlọ́ nínú àwọn méjèèjì bá jóbi tẹ́nìkan nínú anabi àti Ali tó bá jóbi ẹ gbọ́dọ̀ fábùrò yín ẹ gbọ́dọ̀ fọ́mọ ẹ̀gbọ́n yín ẹ gbọ́dọ̀ àbúrò yín àgbà pé ọmọ ẹ̀gbọ́n àtàbúrò lè fẹ́ra wọn. ẹ̀rù wa ọmọ àtọmọ àbúrò lè fẹ́ra wọn bí àtàbúrò ó ti súnmọ́ jù ọmọ ò ní lágbára ìrẹ́ ìsúná sọ pé ẹ̀rì síwájú ẹ̀rì síwájú ẹ̀ wáyàwó yín lọ sí dínà ní nítorí pé inú aburú tó wà ń bẹ̀ níbi tẹ́tẹ̀ bá ti súnmọ́ra wọn jù àwọn ọmọ ọmọ sábà yà á bí ọ̀run sepo tẹ nǹkan kan yọ tẹlẹ ọmọ mi ọmọ lè ya bi dada ńgbọ́ mi kọ́ ya dùn dín ọmọ wo gbọ́ ọ̀bí orí ẹran yóò kọ́ ọdún kan bẹ́ẹ̀. torí di eléyìí tẹ́gbà tí wọ́n á rìn jìnnà àwọn ọmọ anabi àti Ali àwọn lè fẹ́ra wọn tó bá kọ́ nìkan ọkùnrin ní ẹgbẹ́ jíjó bẹ̀ bó làwọn anabi tí lè tó bá ti jẹ́ pé ànábì ló ti fẹ́ fi ọmọ àlè lápẹjù wọn lè fẹ́ hàn yàtọ̀ sí yorùbá lẹ tó ṣe pé gbogbo ẹni tá a bá ti jọjọ mọ àdúgbò ẹ máa fẹ́ra yín ni ẹ̀yin mọ̀lẹ́bí ọ̀kẹ́ yorùbá bọ́ọ̀ wa ni tílé bá pa yín pọ̀ pé ẹ́ láyé ìkọ́ ànígbà kẹ́kọ̀ọ́ ọmọ bá gbúrò yorùbá lẹ ẹ̀mẹ́yà àwọn tí yọjọ́ pé ọtọlábí òfin ọlọ́pàá ọfẹra wọn tí wọn ò dé wọn ríra wọn fún torí àdúgbò káà pawápọ̀ agboolé pawápọ̀ yòbó dínà rẹ ìgbà tí àlè radiyallahu anha tó fẹ́ Fatima àṣẹ ìhà oníkàkà kọjá kólókè tíkẹ́ẹ̀tì tó ànábì náà ni máa fún obìnrin ní five hundred dirham àlíyù tá a fọmọ fún òdòwó ẹ̀kọ́ lánàá ìyẹn ni pé àbọ̀ onídìrà máa di ìwà tẹ̀lé ta lákọ̀ọ́kọ́ kẹ́ ẹ má bàa sọ pé báyìí ti ṣe ṣẹlẹ̀ ayé náà lẹ́yìn náà gbọ́dọ̀ apply nínú ọ̀rọ̀ gbéyàwó yìí ọ̀pọ̀lọpọ̀ ọkàn gbáyé yóò kú láìpẹ́ yàwó. anábìrin fún ní nǹkan kan nǹkan kan ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo bó tilẹ̀ wù kéré ma bí sàmì kó nífẹ̀ẹ́ rẹ̀ ńlọ fi fẹ́ àlẹ́ ìdá àwọn ni máa rìn lè ṣe é ní nǹkan kan àwọn òfin ti kà nígbà àwọn sọ̀hánà lọ́dọ̀ yẹ lọ́wọ́ àwọn àìníhùn kó rí nǹkan قال أنا بيواني فأين درعك الحطمية ewo kun rẹ táwọn hukọm tí wọn ṣe àwọn hukọm yẹn ìyàtọ̀ ni wọn sẹgbẹ àwọn máa ń ṣe nǹkan ewo kun rẹ hukọm yìnyín bọlọtọ ìyẹn ni pé ló tó fi ṣe sọdá àpè fún Fatima ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam. Abu Dawud an-Nasa'i ló Abdullahi al-Hakim wọn ni àdéhùn tó rẹ̀ sẹ́yìn náà. tó torí àyè ọgbà ní bọ́ọ̀dì láti fẹ́yàwó lábẹ́ òfin Islam láì san sọ́dá àfikà. eléyìí fi bíbọ́kùn lọ́rùn ẹrú ṣe tọ́dà kù àdìsí ẹlẹ́kẹ̀jì ojúlówó owó five hundred dirham àdìsí ẹlẹ́kẹta ẹ̀wọ́ ogun tìrẹ̀ làwọn kọ̀kọ́ hà sọ pé eŋti ọmọ ajẹ́ sọ̀dá àfi ní gbogbo owó àbí tí kìí sowó ní ti àmọ́ tó lè padà lówó ètò lè padà lówó ó túmọ̀ sí pé ìwọ náà ní ọ̀fẹ́ fẹ́ yà wò wọn á ní kọ́ lọ wá ní tó fi ṣe sọ̀dá àfi wá ọwọ́ lọ kó àwọn bàtà rẹ àtẹ̀wù rẹ wá ọ̀dà àmọ́ kọ́ ọmọ yìí kọ́ ọmọ tó wá lọ jagbà mọ́yàwó lọ lẹ́yìn ìgbà tó bá wọlé o ìyàwó rẹ lọ́lẹ́wù yẹn ló ní bàtà ẹgbà ẹ̀rú ń bọ̀ ni ó lè gbé lọ́lé olóògùn à tó ni wọ́n náà fẹ́ kò ní ìdíkọ̀ ọmọ bẹ̀rù mùsùlùmá yìí lọ lé ológun. tọ́ ẹ̀ríkì láyé john tó máa ń sọ kíkí ló fún sọdá gẹ́gẹ́ bíi tarakùnrin tó ní òfẹ́ fẹ́ ni tó múra rẹ̀ wọ́n bá nàbì sọ̀rọ̀ bá àti sọ́nà kó ń bọ̀ ànábì láàrọ̀ o dánàbì wò dánàbì tó gorí lọ́lẹ̀ tóun á dìde tó níwà ànábì èmi máa ń fẹ́ wọ́n á ní kí ló ní tó lè fún un ó wá lóun ní nǹkan kan ju ìbora tó wà lára òun yìí lọ tó ti máa ṣe pé ẹ̀wù táwọn wọ̀ náà lè ṣe sọ̀dá tọ́ eléyìí jẹba ọmọ anábì ni ẹni tó ṣe gbé ipò gíga òun náà lọ́wọ́ àlàyé ni ó tún wà lálẹ́jẹ̀nà òun náà lẹ́nìkan fẹ́ tó lọ́wọ́ ní nǹkan kan tó lè san sọ̀dá kù ẹsẹ̀ wa sọ fún kíkọ́ lọ mú aṣọ ogun rẹ̀ wá kó fi fún ìyàwó rẹ̀. tẹ̀lé ìtumọ̀ sí wípé ẹni tó lówó yóò rí ìyàwó aláìlówó náà rí ìyàwó kálukú ọ̀tá tẹ̀sán sọ̀dá àti lóde wọn bá gbára rẹ̀ bá ti mọ̀ la yukallifu Allahu nafsan illa ma ataha. ìjọlọ̀ fún yín nìkan iná lọ́lọ́run ẹlẹ́dàá wa ló ti ní kẹ́ ẹ máa sojú sèyìn lọ ẹ̀ ọbẹ̀ yín kẹ́ lọ mówó lówó kẹ́ lọ jáde. eléyìí jẹ̀bi tí a dùn sí lónìí. ó fi hàn á pé sọ̀dá kù ó pàtàkì púpọ̀. bẹ́ẹ̀sì ni gbogbo ẹni tí ó bá fẹ́ yàwó yóò múra o láti san asọ́dà àlàyé tí wọ́n ń bọ̀ lórí àwọn nǹkan kan tí wọ́n tún máa pé kẹ́ni tí wọ́n fẹ́ yàwó ṣe tí èsì sọ̀dá àpè. gẹ́gẹ́ bí ẹrù àwọn ẹrù ilé gẹ́gẹ́ bí èmi gẹ́gẹ́ bí bàbá rẹ̀ wọ́n fẹ́ kó mú nǹkan báyìí wá fún mi èmi gẹ́gẹ́ bí olórí mọ̀lẹ́bí yìí màá gba nǹkan báyìí tí ó náà tọ́ àbí ọ̀tọ̀ yóò máa wá nu àwọn àdéhùn tí ń bọ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت وأنا بيرك ọlọ́bìnrin tá a fẹ́ tá a sì fi léèrè tí ó gbà àmọ́ kò sojú abẹ́ kò pé nǹkan báyìí pàtó lọ fẹ́ gbà títí tó fi wọlé ṣé arifẹ́ àbá arifẹ́ arifẹ́ mọ́ tó kọ́sọ ìsọ̀ láti tí ọba gbà tí ọba ní gbà tí ọba sọ ìkan pàtó tó dìjà tẹ́ bá kó déwájú ṣẹ̀ríyà ní tí wọ́n sọ pé kọkùnrin yẹn sọ ní sọ̀dọ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ́ sọdọ àti tí wọn lè san fún rẹ nígbà tó fẹ́ yéésì sọdá àkókò tó wà lónìí ó lè ti di kẹjẹkẹjẹ obìnrin sàdédé di kẹjẹkẹjẹ àwọn ọkùnrin tó fẹ́ wọn náà wọ́n sọ wọn di kẹjẹkẹjẹ èyí láti fi ń gbọ́ bá di kẹjẹkẹjẹ tẹ́lẹ̀ ọmọ wo ìdákó tó wẹ ní tó tó fẹ́ dá méjì ọjọ́ bó ti tètè báyìí ti tẹ. lórí pé. Ìkẹlẹ̀. Àbí blender. Tó wọ́n ní ìyàwó tó ní kí ọkọ ọmọ òwúlẹ̀ tẹ̀ yọra rẹ̀ lẹ́nu. sọdá kí òun kọ́ lọ ra blender wa olóni blender ọ̀rẹ́ ti san fọ́níṣọ̀ olóni fọ́níṣọ̀ rẹ̀ sẹ́yìn bá ń jókòó lórí rẹ̀ ń yá lò ara ìdájọ́ tí máa ń lọ yóò kó fọ́níṣọ̀ rẹ̀ lò yóò gbé blender rẹ̀ lò yóò dá ọ sí square one pé ó dì lágàlè rẹ̀ irú wa burúkú wo ni ẹ gbogbo ni. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ náà wàhálà ètò sọ. ọlẹ́nìkan sọ̀rọ̀ èèyàn lẹ́yìn wọn á ní kọ́ dákẹ́ oríkèéni òun ọ̀sọ́ lójú ẹ̀ ọ̀ma tẹnu yàrá tí ó dojú rẹ̀ kọ́ lọ sọ lọ́rọ̀ kó yẹ torí pé yorùbá lẹ́bù nìyẹn kò sí ní táwọn sọ lẹ́yìn èèyàn láàrin sọ lójú ẹ̀ irọ́ ni kò tó bẹ́ẹ̀ lọ́sọ́ bá tójú rẹ̀ tán yóò tún yí padà yọ yọ wọ́n firimu ẹ̀ àmọ́ lẹ́yìn rẹ̀ yóò bó dání má tara rẹ̀ tó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ sọ mú mára nígbà bá tójú rẹ̀ sọ láàbù ọkùnrin lásán ìdánù lẹ́yìn ó jẹ́ náà má kọ́lá ni tí wọ́n mójútó ọ̀rọ̀ àwọn ọmọ òrukàn kan wà tẹ́ pé owó fẹ̀yìntì bàbá wọn lẹ́nu iṣẹ́ onímọ̀ lọ́ọ́ bá wọn gbà yóò sì máa pín fáwọn ọmọ àkọ́kọ́ lórí báwọn ní ti ń pín fún ọ kọtọ péyàn kàn pín wọn pín kó pín bọlọ ti sọ pé wọn pín okun ni wọn máa pín ẹnì kòbò tó bá ti jẹ́ bàbá yẹn èsì pé wọn kàn pín bí làákà yẹn ò ti sọ gẹ́gẹ́ bọlọ ti sọ pé wọn pín okun ni wọn pín wọn pín bẹ́ẹ̀ ọwọ á ní ẹ dákun èmi náà gbọ́dọ̀ máa nípinnu owó yìí anumọ̀kan inú lẹ̀ o agbọ̀pọ̀ lè o lè bí a ti ṣe láti jẹ o lè ọ̀lẹ́tọ̀ láti gbà kọ́bọ̀ ìwọ gẹ́gẹ́ bí ọmọ bàbá wọn eléyìí jẹ́ kó tó dé tà àrí ìṣẹ̀ṣẹ̀ ibi tẹ́ ẹ ti lè jẹ́wọ́ ọmọ òrukàn tẹ́ ẹ sì ní jẹ́ aram ó náà ní kó wó tó níyàn. ẹ wò pé tẹ̀ máa ń wòran owó kóra jíjẹ mímu jíjẹ mímu ẹ̀ ń san oṣù ń san kí gbogbo ọ̀sà zakati gan tó láti mú gan mú owó yẹn ní gan ń bá a mójútó yẹn ń béèrè béèrè béèrè èrè yẹn ń bí Islam gbà pé náà mú lórí sẹ́ńtẹ̀ǹsì lórí owó tẹ̀sí ti ọ̀pá rẹ̀. owó tó ẹgbẹ́ tí irú yín bá gbà lórí irú owó bá ń pẹ̀lú èrè tí ń bí gbogbo onílàákà ò ní sọ pé ń dàpọ̀. eléyìí la lè jẹ àmọ́ mo bá yín gbowó èmi náà fẹ́ mú bẹ̀ eléyìí àtàwọn olè especially ní nàìjíríà lẹ̀ náà. ṣé gbọ́dọ̀ gbá gbọ́dọ̀ gbá wọn lẹ́yìn àjọ olùkọ́ àbúrò ní bá máa mójútó òwe rẹ̀ tọkọ tó fi gbàwé ẹ̀rí èèyàn ti wá gbàwé ẹ̀rí ọjà èèyàn wá pẹ́bùn wá fún olùkọ́ èèyàn tó bá yàn sálámójútó òwe yẹn wípé kó náà gba ẹgbẹ̀rún mẹ́wàá náírà lápèjúwe haram ní lábẹ́ òfin ọ̀nà wọ́n ń pè ní hadaya al-ummal nínú àwọn ẹ̀bùn tí àwọn òṣìṣẹ́ ń gbà lẹ́nu iṣẹ́ tí wọ́n gbà ní iṣẹ́ tó yàn láàyò ó tún wá fẹ́ máa gbowó kan ọ̀tọ̀ yàtọ̀ sówó oṣù haram ní lábẹ́ òfin bí ọ̀wọ̀ kọ́ máa ṣe lẹ́kítọ́rà kọ́ máa ṣiṣẹ́ mẹkáníìkì kọ́ máa ẹnjìníà ọba ìṣiṣẹ́ tó àmọ́ pé iṣẹ́ tí mò ń ṣe tí mò ń gbowó oṣù lẹ́nu kó tún wá fún mi lẹ́kùn lórí ẹ̀ máa gbà ọlọ́mọdé lẹ́wọ̀n kí islamic level nìyẹn Nigerian level kí lọ́tàn ọlẹ́yìn jẹ́ ló ti jẹ́. èyí skul tí wọ́n ti ń sọ fún adúgbò ẹ̀fọ́ náà pé wọ́n ìdánrò ẹ̀wò lẹ̀ tí wọ́n ti ń sọ fún ọmọ pé tó bá fẹ́ gba distinction yìí tọ́sán abẹ́yẹn ọ̀gbọ́rú ẹ̀ yìí tọ́sán adúgbò ẹ̀fọ́ náà pé wọ́n ìdánrò ẹ̀wò bíi torí pé bí egun bá tàn wọ́n yẹ kó téèyàn ó yẹ kó téèyàn ètò ọ̀sán ni tó bá fẹ́ gba distinction ajẹ́pẹ́ distinction náà nọ́ọ̀sẹ̀ wọ́n a mọ̀ á mọ̀ á mọ̀ máa fọ́mọ ní distinction ní pass á mọ̀ á mọ̀ fọ́mọ ní pass ní distinction àwọn ti dá yìí rẹ̀ nù níyẹn náà ọjọ́ bó ti tani wọn tani wọn àwọn máa wọn máa ṣe wọn ẹ wọn ẹ kà sí wa ábà ìlú sábà ṣe ni pé nìkan ọkùnrin fẹ́yàwó obìnrin náà lọ lé ọkọ wọn máa sábà sọ pé tọ ẹ̀bùn tẹ́ bá fẹ́ kọ́kọ́ àtìyàwó ọkọ lè dúró kíyàwó náà dúró aṣojú wọn lè dúró àwọn yẹn máa lọ pé kọ́tọ̀tọ̀ ni àwọn tó bá bùn yín lábọ́ tó bá bùn yín kejì tá a bá mọ̀ fáwọn obìnrin ló lábọ́ wọ́n kàn lọ fi dírẹ́sì kọ́bọ̀d abẹ́ẹ̀gẹ́sẹ̀ wọ́n lè máa fi ké jẹun àmọ́ gbogbo gbogbo wọ́n ti gbé táǹkàrà tó wá ní gbogbo àwọn wọ́n dírẹ́sì abẹ́ẹ̀gẹ́sẹ̀ tó bá bùn yín mọ́tò wọ́n bùn yín lẹ̀ lọpọlọ sí ń dalẹ rù kọ ẹ sọ̀rọ̀ ni a gba ti dùkọ ẹ ọjọ́ kó ti ti jẹjà bàbá wa lọ kó àwọn tẹsí abọ wa tẹsí tipi ẹ blender ẹ àbí òye tani wọn gùn àbí bọ́ọ̀lù ọbẹ pa bọlọ. Thank you. wípé kò ní bojú. wọ́n ní bàbá kan ó ṣe àlàkalẹ̀ tó fẹ́ fi ọmọ rẹ̀ pé tọ́ májẹ̀mú wa o lónà nípa ọmọ yóò ní bojú o tí yọba sì mà pé yọba bojú wọn ọ̀ ní fọmọ fún o wọ́n ní sọ ẹ kéèyàn torí pé al-muslimuna ala shurutihim àwọn mùsùlùmí orí májẹ̀mú pàápàá májẹ̀mú tó sọ obìnrin dẹ̀ tọ́ fún kéétéré. ẹ àmọ́ bí kéèyàn sọ pé nígbà kan màmí ọ̀sẹ̀ sì kọ̀ torí kọ̀ gbọ́n ẹ̀yin lẹ́wọ̀n á fi ọgbọ́n ẹ̀sìn lẹ́sìn tún sí kò ní bojú kò ní wọ́n máa wọ́n máa wọ́n máa là á pẹ̀lú pé lókun ìgbà tó bá wà lé mo rò pé yé bá kú sí i báyìí á mọ àní fún ka ẹ wá gba fájá mọ́ lẹ́nu ẹ ti ti lè má mọ torí de léyìí wo ti máa là á lọ́kàn rẹ̀ pé bàbá wà lé bàbá wà tọ́kì ní bá bàbá ń kọ́ náà tí bàbá ìyàwó rẹ̀ yọ̀ mọ̀ pàṣẹ rántí wọ́n máa tẹ̀sí pípọ̀ gbádùn torí kọ́ máa ti délé ọkọ tiẹ̀ tí bàbá àyà tiẹ̀ ní pàṣẹ fún bàbá tiẹ̀ àwọn ẹlòmíràn mọ̀ wọn ara wọn ó ti kọ́ ọmọ lọ́kọ wọn á ní ẹkùn lánàá ẹlòmíràn orò lánàá kí ni jẹ́ bẹ̀ gánú dictionary Islam. oòrùn sẹ́yìn kóró ni àwọn òbí la ẹ̀mí ṣe tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ anadó ti di mùsùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́bi tó torí pé ọmọ bá lùzù pé ọmọ lùzù lé ọkọ ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó garagara tó wá sí garagara wàá gbà wàá gbà ọkọ ọlọ́gbọ́n sínú rẹ ó dùn torí di eléyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kó nítumà. ọmọ bá délé ọkọ ọpọlọpọ ọmọ mi ìgbà lọ sọ fọkọ máa tọkọ ó tún sọ pé aha òun ò sì fẹ́ ẹ sì rí i pé inṣàlá ọmọbìnrin sì kọ́ máa bójú tí àwọn olóhùn ọgbà ọlọ́run padà tún sí rọrùn náà gbogbo orú àwọn ntí ó kẹyìn kéèyàn ọmọ màá dá sí. problem tá a ní ní yorùbá level ni pé wọ́n máa ń fa àwọn ọmọ wọn sí investment ìdí nu tó ọmọ bá wà lé ọkọ wọn ní dúkó pé bẹ́ẹ̀ lálàtọ̀ àwọn ọmọ wò pé adúrú pèsè káwọn jẹ kó tó parí school níbi ọlọmọ yóò sàjọ ìwọ́n tún lọ fẹ́ ojú lọ ta kíníkà bó lójú. òjò tẹ́ kọ́dà ló ma máa ṣépè fún ọpọlọ ọ̀dà tọ̀yẹ kó rí báyìí náà ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì kì í ṣe pé kọ́kọ́ ọkọ́ mọ́ wà lé ọkọ káṣírí rẹ̀ ó kò lọ́jà lọ́dọ̀ bí náà bí ṣe ń kọ́ máa wọ alájà pàká tó tẹ bírèkì lóru báyìí ọ jábọ̀ ni ibà ẹ̀ máa góńgóró tó ẹgbẹ́ tí ọkùnrin gbẹ́ bá fẹ́ lọ jókòó lórí ẹrù lókè sẹ́yìn bá ríru ẹ̀ mọ̀ pé á ah! wàhálà kékeré kọ́ wọn ti dá ẹ bá fóbìnrin kan lẹ́gbẹ̀ẹ́ à ń gbowó à ń gbowó yìí náà títí máa ń àwọn Yorùbá obìnrin mi kò tún máa sọ pé rárá o èmi kọ́ ìní máa jókòó lédi ọ abẹ́kàtù tó gbogbo rú àwọn eléyìí àwùjọ bíi lẹ àwọn òbí náà tó máa gbé lẹ́yìn wọn wọn ní jẹ́ wọ́n gbélé ọkọ kò sì ní dùn máa yín kọ́ ọmọ pàdánù lé ọkọ torí pé alihamudulilayi àwọn èèyàn ti ń gbẹ́sìn yìí gan ni ẹ má máa fojú àná wo àwọn ọmọ tí ń fẹ́ yàwó ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti gbẹ́sìn yìí débi pé káwọn ìyàwó àwọn máa bẹ pẹ̀lú àwọn wọ́n sì wà lé àwọn káwọn máa dé bá wọn. ẹ̀yin sì ń ronú pé ńjò lọ́mọ náà máa kì í tẹ́ wọn lọ́rùn kọ́ mo tún wà nulẹ̀ kọ́ máa rí tí ń ṣe fi ń rówó tó lè ju gbogbo owó tí ó wù tí ọba gbà lọ wọn ni kí láǹfààní kọ́ lọ yunifásitì. jẹ́ pé láti ti ń wẹ̀wù tí wọ́n ń rápèjúwe lára rẹ̀ pé ru eléyìí ò ní rí sẹ́ lọ́jọ́ iwájú kò ní rí sẹ́ aṣọ tí ń wọ̀ yìí kò ní rí sẹ́ wọ́n ti máa sunkún sí lọ́rùn àti pè. lọ́dà bí ẹ̀yin ọkùnrin náà ní tẹ́ ń lọ sùn tí irun gbàrẹ́ ń jáde tó ń filẹ̀ wọ́n máa pe a ṣé sùn náà ló sì ń lọ àbí tó sùn wọ́n ń lọ. àmọ́ ẹ má pé mùsùlùmí lè ní ẹ kò yé mi náà ní ṣé sùn náà wọ́n ti ní àwọn ń wo investment táwọn fẹ́ fi ọ̀sẹ̀ àwọn sì ń wo pé bóyá ilé iṣẹ́ bóyá tí wọ́n ti ń rọ kóòkù tí wọ́n ti ń rọ fanta wọ́n lè fẹ́ pọ̀ òṣìṣẹ́ tó bá jáde káwọn máa sọ pé rúgbà rẹ̀ yóò máa gbọn jam sínú kóòkù olùkọ́ yìí náà rí ìwádìí kan tó jáde lẹ́dùjọ́ mẹ́ta ìdáhùn bíbí ti ṣe nípa àwọn medical doctors tí wọ́n ń kọ̀ǹfọ́ǹtì aláàárẹ̀ kánsà gbàgbà. Wọ́n wá wo pọ́sibílítì káwọn dókítà yẹn náà wà kẹsẹ̀. Gbogbo ẹ̀ ò sì ju oṣù kan lọ ní. TBV kọ́dà kò sì tó oṣù kan TBV sì gbé jáde. Àwọn American doctors wọ́n ṣèwádìí yẹn fúngbà pípẹ́. Wọ́n wá wo àwọn medical doctors tí wọ́n ń tírìtì àwọn ẹni tó ní kánsà tó nírùngbà àtàwọn tí ò nírùngbà ìfọ àwọn ọ̀tá kásìtọ́lọ́run àwọn ọ̀gá náà ń láyé tó wọ́n wá gẹ̀ẹ́sì pé possibility kẹ́ni tí ò nírùngbà kó wà affected kó wà very very high possibility kẹ́ni tó nírùngbà wà affected kó wà very very very very very low akramakumullah wọ́n gbé jáde o àwọn ò ṣe à ń fi kó bọ́yọ ọmọ wa fẹ́ wọ pharmaceutical study wọ́n ní tọ́wọ́ bá fárùn payọ̀ nílé náà o àbẹ́rẹ́ ìgbà àbẹ́yẹ ọ̀gbọ́n ti ṣẹlẹ̀ nàìjíríà tó àwọn ọ̀gá tẹ̀ ń gbà wá yìí lọ́dọ̀ wọn àwọn ló ti wájú wọ́n ní irun gbọ̀ngàn is a protection níbi kọ́ affected by cancer alhamdulillah nítorí ti eléyìí báyìí ó dàbí dídá bẹ́ẹ̀ ni ìgbà tí àwọn countries kan ní South Africa East Africa tí HIV AIDS tó ti pọ̀ àbí àwọn Zimbabwe bí àwọn kìíní eh, Malawi gangan South Africa wọn á ṣèwádìí kí ni possibility jọ torí pé àwọn òkúkú lẹ́sìn sẹ́mi pé táwọn máa sọ ni pé ẹ má ṣe jìnnà má ẹ sì jìnnà sí gbogbo tó ti kẹ́jẹ ẹlẹ́jẹ̀ kan wọnú ẹ̀jẹ̀ yín tó kó sígbà táwọn máa wá ṣe ni pé àwọn ò lè dín lọ́nà láti ṣe jìnnà àmẹ́ máa lu kọ́ńdọ̀ tó àwọn countries yẹn wá ṣèwádìí pé àwọn ọmọ àwọn tí ó jẹ́ olójú kò mú ọ lọ àwọn èso dábẹ́ àti tí dábẹ́ báwo ni wọ́n ṣe wà fẹ́tẹ̀ gbogbo àwọn ẹni tí èsì ti mú yàn wọn á rí pé majority wọn aláìdábẹ́ ni wọn àwọn ẹni tó dábẹ́ táwọn náà ń ṣe ìsìn náà kò túmọ̀ sí kó wọn máa ṣe kí ẹ máa ṣe ìsìn náà ọ̀rọ̀ kó yé so àmọ́ tí wọ́n fẹ́ fàyọ orí Islam ebi Islam ní káwọ̀ dábẹ́ sẹ́wọ̀n pé náà kèfèrí náà bóyá láàrin èèyàn táàtì láàrin èèyàn kàtà dábẹ́ mu tó wọ́n wá rí igbá ẹni tí wọ́n dábẹ́ wọn tó ń ti kọ́pọ̀lọpọ̀ wọn náà ń ṣe ìsìn náà ọlọ́run sọ àwọn àwọn mùsùlùmí wa lo rìsáàtì yẹn náà láti sọ pé tán ara àpò tí ń bẹ lára kéèyàn tó dábẹ́ tó ti ké mùsùlùmí ètò ìdìnnà. eré àfúráwọn kò mọ wá títẹ̀ ló fi hàn lọ orí pọ̀ rẹ̀ tí ọ̀dábẹ́ gbogbo jam gbogbo disaster ó lè rọ̀ mọ́ àdọ̀dọ̀ rẹ̀ yẹ ti clear sádọ̀dọ̀ kan tó fẹ́ máa kó pàǹtí kó dọ̀tí ara dáadáa tó ti islam wa. wọ́n lè máa fún yín gbà ń rè kánánà orí tó àná rírè kánà ẹni tó bá mà lọ́mọ. wọ́n lè máa fún yín gbà ń dínrún mú yín kù orí tó àná ẹni tó mà lọ́mọ ojú tó bá tó ṣe rè sáàtì sílẹ̀. àwọn ò wàhálà wọn ò bá rí sáàtì ọba àmọ́ rìsáàj irungba wa ń bẹ bó ti wà irungba pé má rí sẹ́ irungba kúkú lé mi kó bí sẹ́ àbí òye wa ṣèwọ́ lọ́mọ tí ṣe ọ́tọ̀ ń farun gbà rẹ̀ tí gbogbo àgbà rẹ̀ wá dàbí kòǹgìrì ọba àgbàjọ obìnrin ẹ̀rí pé sọ́wọ́n ti fàgbàjọ obìnrin wọ́n tún fa gbogbo orun mú dànù tí gbogbo ọmọ dán aláwọn fẹ́ jọ fọlùkẹ́ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك